ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń ṣe ìkọlọ́run kó jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ ìgbéǹde alkiyama kó ṣe wá lẹ́ni tí yóò yọ̀nú sí kó tó kú kọ́mọ́ ṣe wá lẹ́ni tí yóò rí ìbínú ẹ̀ gbogbo tí a ṣe tá a fi rí ìyọ̀nú ọlọ́run kọ́lọ́run kó máa ṣe rọrùn fún wa gbogbo òṣèṣì kan ìwà kan ẹ̀ṣẹ̀ kan tá a ṣe tí ó sọ wá dẹni tí ó rí ìbínú ọlọ́run tí ọlọ́run tó ní yọ́nú sí mọ́ ọlọ́run má jẹ́ wa ṣẹ̀ tó tọwọ́ wa ṣẹ̀ já lè túbá kó sì forí jìn wá ọlọ́run kó wá ṣe wá ní sábàbí ìmọ̀nà fún gbogbo ayé sábàbí tí ó jẹ́ kí ìsìláàmù kó máa tàn lā ḥawla wa lā quwwata illā billāhi al-'aliyyil 'aẓīm pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á tẹ̀síwájú níbi tí a dúró sí níjẹjọ tíra àfáàwá Mustapha Murad Subuhi tíra Minhajul Mu'min tíra yẹn náà là ń lò lọ ibi tí a dé òun ni Minhajul Mu'min fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run àwọn mùmíní òdodo níbi pé wọ́n máa ń gbé ẹsẹ̀ àwọn nǹkan tó jẹ́ ìbínú ọlọ́run àwọn tó kó ọlọ́run nírira àwọn tọ́lọ́ ń ṣe léèwọ̀ wọ́n máa ń jìnà sí ẹ́ẹ̀dẹ̀rí pé tí a bá wò àwa tọ́lọ́ ń bá ní ká máa wá sí ìjókòó ìlọ́sọ̀ọ̀sẹ̀ a ti ń sọ tó ní í ṣe pẹ̀lú tẹ́ríkùlì muharramat àti 2017 láti ń bá bọ̀ yóò ti fẹ́ẹ̀ tó sù márùn sí mẹ́fà tá a ń sọ̀rọ̀ tẹ́ríkùlì muharramat tẹ́ríkùlì muharramat tẹ́ríkùlì muharramat àwọn nǹkan tọ́lọ̀ wọn bá lékè ọlá ẹjọ́ kábànírẹ̀ àwọn ọmọ tó ń sọkún yẹn ariwo yẹn ń wa àwọn ọmọ tó ń sọkún kájọ kábànírẹ̀ wọn torí ìtọ́ náà tá a bá sọ̀rọ̀ tẹ́rùkùlì muharramat àwọn nǹkan tọ́lọ́wọ́n bá lékè ọlá tó kórìíra á rí tó pọ̀ ni ìyẹn làáfà wa Mustapha Murad wọ́n wá mú ní kọ̀ọ̀kan wọ́n mú ní kọ̀ọ̀kan wọ́n mú ní kọ̀ọ̀kan nínú tá a ti kà nínú tíra àwọn yìí àti kà ń tó ti lé ní bí ogún láwọn nǹkan tí ò dáa tí wọ́n fẹ́ ká gbé jù sílẹ̀. Si bàbá Mustapha Murad Subuhi kọ́lọ́nkọ́sán bàbá yẹn lẹ́sàn-án rẹ̀ ìtàn fẹ́ kárí dìmú ni pé ká tó lè jẹ́ ni ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ àwọn àwa kan ń bẹ ó rọrùn gan láti dá kódà ńláwọn èèyàn ń dájú bíi kéèyàn máa ṣòfófó bíi kéèyàn máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn bíi kéèyàn máa parọ́ bíi kéèyàn ọmọ fi sùtá ṣe mùsùlùmí bíi kọ́ ọmọ bú fámílì òun famili ọmọ búran oníran ìwọ ìwọ ìwọ ọmọ ọmọ jákun ẹ̀bí bí kóbìnrin kọ́mọ láṣẹ ọkọ ọmọ ṣépè bíi kéèyàn ọmọ lọ woṣẹ́ kéèyàn lọ mọ woṣẹ́ mọ nígbàgbọ́ sí ti nínú tá a ti kà kọjá òun ni kéèyàn ọmọ tẹ́tí gbọ́rọ̀ ọ̀rọ̀ tí wọn ò pe èèyàn sí kọ́mọ ilẹ̀ tí mo giri káàkiri kọ́mọ ẹgbọ́n téèyàn méjì ń sọ ọ̀rọ̀ rẹ̀ náà ń sọ ẹni ibú ni ọ́ tí wọ́n bá sọ̀rọ̀ rẹ ìwé ìfihànlẹ̀ sọ ìfihànlẹ̀ fọlọ̀ ilẹ̀ tí mo giri tàbí kéèyàn dọ́gbẹ́ lọ́mọ sẹ́ẹ̀tì rédíò rìkọ́ọ̀dù táwọn èèyàn bá ń sọ yẹ kí iwata tẹ́ ẹ bá ṣe tọ́ ọ bá ṣe nǹkan fúnra àbúrò máa lẹ́tí mọ́ gíríkì ọ̀rọ̀ mi náà ń sọ mi náà ń lórí èèyàn méjì tán sọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà ń sọ ó yẹ kí wọ́n ní ibú ni ọ́ n ò sí ọ̀rọ̀ mi ìsọjọ́ ọ̀rọ̀ tiẹ̀ lọ. alanas mayu serunawu ń dọ́gbọ́n sọ bóyá wọ́n sọ̀rọ̀ business wọ́n sọ̀rọ̀ owó bóyá wọ́n sọ̀rọ̀ ẹnìkan fẹ́ fẹ́yàwó bóyá wọ́n sọ̀rọ̀ ẹnìkan fẹ́ talé wọ́n sọ̀rọ̀ ẹnìkan fẹ́ talẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹnìkan ẹsẹ̀ dín ní maka wọ́n sọ̀rọ̀ ẹnìkan lọ wúmúra wọn ọ̀dẹ̀ tí ìfẹ́ gbé fún gbogbo ayé kọ́mọ̀ jẹ́ pé kò ní bọ́ sí ọlọ́rọ̀ rẹ̀ wọ́n ń sọ àáfàá ní ogun tó yẹ kí mùsùlùmí ní ká sọ̀rọ̀ afúnni irú ẹ̀ ní kéèyàn máa ṣe sí àrími àti kà nínú tíra yìí irú ẹ̀ ní kọjá pé èèyàn máa ṣe kìyà náà kọ́ máa ṣe ara ń tán fẹ́ ká sọ̀ra fún òun ni irú ẹ̀ ní kéèyàn máa jẹ òkú ń bẹ́ẹ̀ ti ẹran ẹran tó kú láì pẹ̀lú ọkọ̀ ọlọ́run láì ọlọ́run ọba jú irú ẹ̀ ní kéèyàn máa jẹran ẹlẹ́dẹ̀ àti tíráì irú ní kéèyàn máa tọ̀ lóòró irú ní kéèyàn máa tọ̀ ara irú ní ká máa jí nínú ogun àbí ntọ́ bá jẹ́ public fund àwọn nǹkan tó jẹ́ baitul mal nǹkan owó public treasury àbí kéèyàn máa jí nínú nǹkan sàká gbogbo eléyìí láti kà kọjá irú ẹ̀ ní adájọ́ èké alqadi asu kéèyàn máa dájọ́ ọ̀rọ̀ kó máa dájọ́ èké ara ń fẹ́ ká sọ̀rọ̀ fún ni kéèyàn ọmọ pààyàn ọsẹ́yún ọpààyàn olóban ọpààyàn ó fóyàn lóògùn poison ọpààyàn àáfàá ní gbogbo ilé ọ̀dà kéèyàn ọmọ digunjalè kéèyàn ọmọ fọlọ́n búra lórí irọ́ gbogbo ẹ̀ láti sọ kéèyàn ọmọ ṣe sìná tàbí kọ́mọ parọ́ sìná mọ́yàn àbí liwat ọkùnrin àtọkùnrin àbóbìnrin àtobìnrin gbogbo eléyà àáfàá ní ọ̀dà ṣàádàtù zoom ká máa jẹ́rìí èké ara karamat nínú àwọn nǹkan tí ò da làáfàá pè ara ẹ̀ ní kéèyàn ọmọ ìjọra èèyàn lójú àti kéèyàn ọmọ ṣègbéraga kọ́ máa ṣègbéraga nínú ọ̀rọ̀ nínú òṣèṣí nínú wà mótómótó ìjọra ẹni lójú àáfàá la gbọ́dọ̀ sọ́ra fún ká tó lè di mùmínì òdodo ṣúríbòlẹ̀ kọ́múrì kéèyàn ọmọ mutí ògógóró ẹmu kọ́ máa yọ sígẹ̀ ẹ̀yìn kò ní lòògùn ọba gbogbo eléyìí àáfàá ní ò da olórí tí ń ṣàbòsí kéèyàn ọjọ́ lórí kọ́ máa ara ẹ̀ ni kéèyàn máa ṣe kí ni kọ́ máa sá lójú ogun àáfàá lára ẹ̀ ni kéèyàn ọjọ̀sán nínú Ramadan ara rẹ̀ ni kéèyàn máa jẹ dúkìá ọmọ òrukàn ara ẹ̀ ni kéèyàn parọ́ mọ́ wa Muhammad sallallahu alaihi wasallam ara tá a gbọ́dọ̀ sá fún ni kéèyàn máa jẹ rìbá àáfàá ní òda kéèyàn máa ṣe bàbá àtìyá ara ẹ̀ ni kálówó lọ ká yọ zàká ara rẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká gbèrò jù sílẹ̀ àáfàá wa kàákàákà láti ó ti fẹ́ẹ̀ tó oṣù mẹ́fà tá a ti ń sọ̀rọ̀ tẹ́ríkùlì muharramat tó ti bẹ́ẹ̀ náà àtún tí ì parí kí ló jẹ́ káàfàá ọ farabalẹ̀ láàrin yìí àáfàá rí sí wípé nínú tó ń kó wa mùsùlùmí lásìkò yìí òun náà ni iriti káàbùlì muharramat ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ṣe kí ni ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù a dẹ̀ ń wá olórí tí ó bẹ̀rù ọlọ́run àwọn ò sì bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá wo àwọn aráàlú yìí ìlú tọ́já sí péjò téjò ti ń gbowó mi tẹ́ ẹ gbọ́ rí lágbàáyé a gbọ́ rí pówó gbẹ́jọ́ mi ní Saudi Amẹ́ríkà ejò gbowó mi rí Nàìjíríà lejò ti ṣe kí ni ló ti gbowó mi ejò kọ́ ejò ni àwọn ejò bí èèyàn àwọn èèyàn bí ejò Nàìjíríà lọ́bọ ló ti kówó mi abẹ́ ẹ̀gbọ́tọ̀ bọ́ Ọbọ ńgbè ìjókòwò mi tán ó kù ti labalábá báyìí tí ó kówó mi àti tèèrà àti eworo eworo náà ó kówó mi ewúrẹ́ yóò kówó mi àmọ̀tẹ́kùn yóò kówó mi ńgbọ̀ ọba ya so ẹsẹ̀ yẹn òun ló dàrin àwa mùsùlùmí rú oríṣiríṣi ẹ̀ṣẹ̀ wa ní kálukú ń ṣẹ̀ nínú àwọn tá a ti sọ kọjá yìí wàláì èmi tí mò ń sọ̀rọ̀ èmi ò free lẹ́yìn tẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe free ẹ bá ọlọ́run ti ẹ̀sánú ọlọ́run kẹsànú wa jura wa lọ ni ìwọ jẹ̀mọ́ òní ṣe á rí mi rẹ ṣe mi show off ṣe mi bí èèyàn ṣe ń ṣe wáàsí ṣe á rí mi àmọ́ wáàsí mọ́ yẹn lọ́wọ́ kọ́lé lóhùn sọ change ohun change bí ṣe ń sọ̀rọ̀ ṣe á mi ìwà kì í ṣe wà wọn ìwọ tó máa parọ́ ìwọ náà kó ìwọ náà kárẹ́ kó mọ̀ mí ni ìwọ lọ́rọ̀ ẹ̀yìn ìwọ tó ọmọ ẹ̀dẹ́ tí mọ̀ gírí ìwọ onísìnà ìwọ abóra ìwọ olófòófó ìwọ tó ń ṣe return jẹ rìbá owó gbọ́múlé láńtà owó cooperative eléèlé tọ̀ lọ ya so almohim kí ló jẹ́ ara summarize gbogbo kíní yìí àáfàá tó wá ń tẹ̀síwájú nípa apára tí ọ̀dà òun ni àdíyàtúlì mùsùlùmí kéèyàn ó máa fi sùtá ka àwọn ẹni ọlọ́run tán jẹ́ mùsùlùmí òdodo wàṣà tí mò ń kéèyàn ó máa fẹnu pẹ̀gàn wọn kéèyàn ó fẹnu tẹ́ńbẹ́lú wọn kéèyàn ó máa bú wọn ara tí ò dáa ni. àfa àti kàdíìsì sìbáàbùlì mùsùlùmí fùsùnkún wàkìtálù kúfúrú wọn kà fún wa níjẹjọ wọ́n jẹ́ kó yé wa pé gbogbo ẹni tó bá ti ń mọ̀ bú mùsùlùmí ìwà àpò kíì ni bákan náà mímọ́ bá mùsùlùmí jà ìwà àkọ́tọ̀ ọlọ́run ni nínú àdífì míì tí mọ́mù Bukhari àti Muslimu tí wọ́n gbà wá nínú àdífì èyí tọ́já sí pé àwọn àáfàá ló fẹsẹ̀ rinlẹ̀ àdífì yẹn Bukhari gbà wá Muslimu náà ṣe kíni àwọn náà gbà wá kọlọ̀n kó bá ní yọ́nú sí wọn nínú àdísì afáwà Abu Dharri al-Ghifari radiyallahu anhu ó lóun fẹ́ tí ara òun gbọ́ tánàbí ń sọ báyìí pé mọ́ndà àárọ̀jù láǹbìlì kúfúrì àwòkọ́ọ́là àdúgbò lọ́ọ̀yì wà láìsà kàdálíkà ilá rọ̀já àléyìí jọmọ ẹ̀já tẹ́tígbàdì sí dáadáa anábì níwọ sẹ́wọ̀n pé ń tàn sọ̀rọ̀ ni pé ká máa ṣe mùsùlùmí ń sùta ó lè jẹ́ nínú action ó sì lè jẹ́ nínú utterances ó lè jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tá à sọ lẹ́nu ó lè jẹ́ nínú òṣèṣì wa ìwọ́n tó ní ó lè ó lè àfó ó lè àfó ó lè ó lè ó lè mo gbé sẹ́fọ̀ kan bá ń ṣiṣẹ́ mi sẹ́yìn ò ti sọ dolè àáfà àtọ́gbowó iṣẹ́ tí ò ṣiṣẹ́ èso olùbẹ̀rù ọlọ́run oníjàmbá ni ọ́ ó sọ pé ó lè ó ní àáfà ẹsẹ̀ tí ò da ẹsẹ̀ jàmbá fún mi àbí ẹ̀ má déhùn sẹ́ ẹ̀ sẹ́ ẹ̀ pé èèyàn ò nọ́mà àáfà ẹ̀ ṣe kí ni ẹ̀ pé àdéhùn ọba ń pè lólè ṣùgbọ́n tọ́lá ti ẹ̀tọ́ pé ló lè kọ́ wa tó dáa bí lẹ́yìn abáyìí ẹ̀yà àfa kèfèrí olórí gbogbo yìí kèfèrí ni yín ẹ̀ ń ṣe mùsùlùmí àà kí la dé gbogbo ṣẹ́ fún wọn wọn ṣe láti bí oṣù mẹ́fà èyí ò tí ì yọkù ònú ìsìláàmù ọ̀wá mọ̀pọ̀ ọmọ ìyá rẹ̀ ń kèfèrí irú ẹ̀ wàhálà àwọn dèdèrìn àwọn dèdèrìn ọ̀dọ́ kan kọ́lọ̀ wọn bá ní àdánà lọ́wọ́ àìjá o kọ́lọ̀ wọn sàlékún tọ̀sọ́nà fún wa àtàwọn náà àwọn ọ̀dọ́ kan ti wá sọra wọn di ẹni tó lè já sàtìdíkẹ́ẹ̀tì kú fi léèyàn lọ́wọ́ sábà ti lè jọ àwọn nìkan náà ní odidi sàtìdíkẹ́ẹ̀tì àwọn náà ní ìjàzà láti máa já sàtìdíkẹ́ẹ̀tì kí léèyàn lọ́wọ́ kú fún wọn sọ̀rọ̀ àwọn di custodian of kùfù pé ìwọ ìwọ ìwọ mo rí ọtọ́ ọba tẹ̀sùbá ń dé òní kèfèrí ni ọ wọ kèfèrí ẹ má kiri lẹ́yìn ìmáàmù tẹ̀sùbá ìmáàmù kèfèrí ìwọ mo rí ọtọ́ ọ̀tẹ̀ kí bàbá lè mọ̀ mọ́ àdúgbò yín dé orí odidi kèfèrí ṣe bí mo rí wọn náà tó fẹ́ ṣe kíní kan ẹnìkan ó ti di kèfèrí ọlọ́run ẹni tí èsè kèfèrí mọ́jà wo lè pè ń tíá anábì lẹ́ni tó bẹ́ẹ̀ ọba pè ní kèfèrí ọmọ tó máa kèfèrí ọyọ́pọ̀ ní Islam straight kò kí ń ṣe mùsùlùmí lọ́dọ̀ sọ pé àdúwù lọ́ọ̀yì àbò ìwọ ọ̀tọ́ ọlọ́run yìí wá ń bì jẹ́mọ́ ẹ̀jẹ̀ já sọ́gbọ́lọ́ méjèèjì káwọn mọ̀ ìbára wa ṣeré kódà kèfèrí àti kíni o ọ̀tá ọlọ́run ẹ mọ̀ túmọ̀ ọ̀tá ọlọ́run àwọn kiri yóò àwọn ọ̀tá ọlọ́run àwọn yẹ̀wúdí náà sáárá àwọn ẹlẹ́bọ ìyàtọ̀ kẹ́ni pé èèyàn tó lè jẹ́ mùsùlùmí tí ó tún jọ́tọ̀ ọlọ́run jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi yé èèyàn lè jẹ́ mùsùlùmí tí ó jẹ́ kí la pé o ọ̀tá ọlọ́run ngwa ọba ń kọ́ lọwọ si sí ọlọ, ọ̀tọ̀ ọba ń takò ìsìláàmù sí èso ọ̀tọ̀ ọba nika kan masalasi, mọ́sálásí láṣẹ ń àwọn gómìnà tó ti nàìjíríà tí jó kọ mùsùlùmí wà nù wọn wọn àwọn máa ní ó ní má mistake o tí masalasi bá wà lójú ìjọba fẹ́ ṣe títì kò ṣe nǹkan kan ẹ wò tẹ́ ẹ bá wá wò tẹ́ ẹ bá rí ìjọba tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run yóò ṣètò mọ́sálásí ni ilẹ̀ jẹ́ mọ́sálásí só ti yé Islam ò ní ká lọ kọ́ mọ́sálásí sí kíké ní ojú bí títí tí ọgbà Islam wà áfta ìlú ọ̀dàgbàsókè ìyẹn ni ò lè jẹ́mìíra ọkọ̀ fẹ́yìn tẹ́ ìgbénú òlù ẹwà ní ọ̀dọ̀ mọ́sálásí torí Boko Haram ẹ̀ ṣe ní wọ́n wọ́n ṣọ́ọ̀ṣì ọ̀tá ọlọ́ọ̀ níyìn amọ̀yìn èyí ìjọba tẹ́ ẹjọ́ tọ́ ọlọ́run ẹkẹ̀ ẹjọ́ kọ mùsùlùmí ni ọ̀tọ́ ọlọ́run ni yí lẹ́ni kan máa na àwọn ọmọ tó lò jáàbù ẹ̀ sì rí nǹkan kan ṣe sí ṣùgbọ́n tó wá já sí pé ọmọ kan òun ni wọ́n mò lẹ́sì ẹ̀ nítorí pọ́wọ́ ṣómi yọ̀kíní ẹ̀ take action lórí ẹ̀ so amẹ̀yìn tẹ́ ẹjọ́ tọ́ ọlọ́run tọ́já sí pé kí ni ẹ̀ ìsọ̀rí ọlọ́run ẹ̀ sì yóò mùsùlùmí ẹ̀ bá ẹ bá jẹ́ yorùbá ọlọ́run mọ èyí tó jẹ́ pé ọ̀tá rẹ̀ ní ilé ṣùgbọ́n mùsùlùmí mùsùlùmí gidi lọ́wọ́ à ń pè lọ́ta ọlọ́run ànábì lẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ ṣe kó ti di gbólóhùn mélòó báyìí nísìnyí gbólóhùn méjì ó pè ní kèfèrí àbó pè ní kíni o ọ̀tá ọlọ́run ànábì lẹ́ni tó wá pè ní kèfèrí o àbó pè lọ́ta ọlọ́run wàlẹ́yìn sàkàválíkà ó ń tọ̀ òun èsì ìṣe ọ̀tá ọlọ́run kì í dẹ́ ṣe kèfèrí ìlà àlè ìlà àlè jàmọ́ ẹ̀jẹ̀ jásà ìwọ tó pè èèyàn ó di kèfèrí kẹ́yìn àbí tó ọba túbá tàánú ọlọ́run lè pa bọ́ ìwọ tó pè èèyàn lọ́ta ọlọ́run ọ̀tá yẹn yọ padà wá sí àwọn àdìsí téèyàn bá ọlọ́run abíọ́ nínú ìjọ kan ṣoṣo rẹ gbogbo ohun tí ó sọ wá di kèfèrí tá wá kún kèfèrí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa láéláé gbogbo ohun tá a fi àdúgbò lọ́ọ̀yì bal àdá ùlọ́ gbogbo ohun tí ó sọ gbogbo wa àtàwọn ọmọ ẹ̀yà wa tá a fi wá jọ́ta ọlọ́run tá kú lọ́ta ọlọ́run ọlọ́run àbíọ́ mọ́sálásí la wáyé mọ́jọ́ ọ̀sẹ̀lẹ̀ sí wa ara àsìkò gbígbà àdúà òní lọ́jọ́ Jímọ̀ ẹ̀yìn àlàásàrì la wáyé ara àsìkò gbígbàdúrà rè ọlọ́run àbíọ́ gbogbo òṣè sí tá a ṣe tá a fi wá jẹ́ ọ̀tá rẹ lẹ́yìn ìgbà tá a ti ń jẹ́ ọ̀rẹ́ rẹ ọlọ́run làwa ń bẹ ọlọ́run tá a bá ṣe ọlọ́run jẹ́ àlè túbá kọ ọyọ́ sí wa ká dọ̀rẹ́ rẹ tá a bá ṣe ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa láéláé jẹ́ á kú ní mùsùlùmí òdodo jẹ́ ká kú lọ́rẹ́ rẹ ní ọlọ́run ọlá aláhàúlà wàhálà kù wàtà ìlàbìlà ìwọ́tọ̀ ọba ń pé èèyàn ní kèfèrí àfọwọ́pẹ lọta ọlọrun wà láìsà kàdálíkà ọ̀rọ̀ wà rí bẹ́ẹ̀ onítọ̀hún kèfèrí lọ́dọ̀ ọlọ́run onítọ̀hún èé ṣọ̀tá ìwọ lọ̀tá ọlọ́run ìwọ ni kèfèrí ìyẹn làwa ṣe ń sọ ọmọ jàbàtà tá a sálámọ̀ sí wa lé olóńbídé àníwá àwọn òsì bá ágìw pé ọmọ tó ṣẹlẹ̀ bá fẹ́ kájọ sọ̀rọ̀ ní mọ́mù màlìkí ní jẹ́gẹ́dẹ́ nìbàdàn àwọn tíra pọ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ majority àwọn àwọn umahatul kutu àwọn tíra àpìlẹ̀ ọ̀nbẹ níbẹ̀ mo ní já lọ sí mọ́mù màlìkí ọ̀rọ̀ tó ṣe àdìpá lọ láìbírì àdìsí ànábí òrùjú rárá àdìsí ànábí òrùjú àdìsí ànábí òdìdí káìsẹ̀ mọ́ lọ láìpẹ́ tó <laughs> ní à ní tí mò ń sọ yé mi ẹ lè fẹ́ kóòtì àáfàá kan àbí ẹ fẹ́ kóòtì àdìsí á lè sáré mobi tó wà kódà níbi tí wọ́n mọ̀lì kí ọlọ́run kọ́ sàwọn tó ikú ibi láìbìrì yẹn lẹ́sàn rí ibi tí láìbìrì wọn yẹn dáadé ó tó ní odidi àwọn tíra ńláńlá kan tó jẹ́ pé tọ́ ọba ń wádìí ìsì tọ́ ọba ti mọ kẹ́límà kan bẹ̀ bọ́yọ̀ wádìí ìsì ìnàmọ́ àmọ́lù bìnníyàt ọlọ́wọ́ àmọ́lù gbogbo àdìsí tó ní àlà àmọ́lù wọ́n sọ fún Bukhari number twenty seven eh, Muslim number seven thousand two hundred and forty four wọ́n tún lè ní màmú màlìkì tọ́jẹ́ pé tọba ti lè mọ kẹ́límà kan nínú àdìsí bọ́yọ̀ ọmọ kọ́ọ̀là gbogbo àdìsí ti kọ́ọ̀là tó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ bí ó ti rí fún ọ. bọ́yọ̀ tó wà ní wípé súnmọ̀ jálásà ọwọ́ àmọ́ súnmọ̀ gbogbo àdìsí ẹgbẹ́ súnmọ̀ wà níbẹ̀ wọ́n sọ bí ó ti rí fún mo ní sọ tọba ti lè wá àdìsí á lè ṣe kí ni o á lè dèrí olódo rẹ̀ kò ní lọ láìbírì ẹ̀yìn ìgbà náà làwa rí làwa sálàmù kọ̀ọ̀bà dáhùn sálàmù. kàdí àkọ́mtù alẹ́ kàlẹ́ hujja òun <laughs> ti fi ẹ̀rí rìnlẹ̀ fún ọkẹ́ ó ti di kèfèrí mo ní alhamdulillah mo ní ana àrọ́ọ̀kà àhìn wà àrọ́ọ̀kà mùsùlùmí èmi rí ọsọ́mọ ìyá mi ní ẹnìyàn mùsùlùmí ọ̀dá mi lóò sára wọn mo tó di muslim ìjọ ọ̀sán mo ti kọ́ rí níjọ́ tí mo kọ́ rí bí àsìkò léyà nìyẹn kò dáhùn sálámà ìmí àwọn ọmọ kí omi kan wà pẹ̀lú mi ń jọ yẹn mo tó di muslim kò tó dáhùn sálámà mo ní ọlọ́run mo bì mo jẹ́ di kèfèrí ọlọ́run eléyìí ọ̀dá àtàlámà orí mi sí kèfèrí ọlọ́run pọ̀ bí ọmọ sí mi kèfèrí o wà láì téèyàn bá ti ṣe kèfèrí lọ́dọ̀ ọlọ́run jàbátá ọ̀bá àgbọ̀n kèfèrí jàbàjẹ́ ọ̀bá àgbọ̀n kèfèrí jàbàlú ọ̀bá téèyàn rí ó pé ọ̀ téè bá ti ṣe kèfèrí téè sọ̀tà ọlọ́run ńlá ṣe ń bẹ́ lọ́mú àwọn ìyá wa tí wọ́n ń kà fara àwọn mùsùlùmí kọ́lọ́n kó tún àṣekú táwọn náà ṣe àfà wà láì tí wọn sọ́ra ìní ìlérí kèfèrí o àwọn kéṣìṣì bẹ́ẹ̀ dẹ́ pọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ti ń tọwọ́ wọn jáde ó ṣe kí ni ó burú ẹlòmíì bẹ̀rẹ̀ pẹ̀lú kàbáírù dùnú pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá wa ń tún débi kúfúrú ṣíríkù ẹgbẹ́ tí mo sọ yé irú ẹ̀ làwọn èsì wọn kóra wọn lọ ní ogbó ní ti ń ṣẹlẹ̀ sí mi nínú wọn kò ṣeé máa sọ ṣíríkù ní mi padà sí nínú tó dé ti gbọ̀ wá ṣíríkù gidi tó di pé mi ń lo síírù ìmí ìpadà ń lo bí àjẹnú ìmí ìpadà ń sàwọn nǹkan burúkú ni ṣé tí mò ń sọ yé àfẹ́tọ́ lọ́n bá làbí rẹ̀ bá wọ́n bá jẹ́ pọ́n lo WhatsApp wọ́n sẹ́ndì àwọn fídíò kan nígbà kan tí àbúrò yìí mọ́ nìbàdàn bíi tó interview ẹlẹ́yà yẹn só ti yé ẹ ń bá gbọ́ interview tẹ́lẹ̀ yẹn sọ kó tó di kọ́ sákò láàrin wọn ẹ fi ní báwọn eléyìí sí ìrùjìdì náà lò and these are people tí wọ́n fẹ́ sọ pé àwọn làwọn ń ṣẹ̀sìn òdodo àwọn làwọn ti ta àwọn tàwọn làwọn tàwọn sáka the sunna ìtọ́ ẹ̀ǹdì ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó tún padà ju máṣíyà àbí bídẹ́ àlọ́ kúfúrù ṣírífù gangan òun lọ̀pọ̀lọpọ̀ lọ ẹ̀dì ọlọ́run àbíọ́ mọ̀jẹ̀ á kú sí kèfèrí ọlọ́ mọ̀ sí wá ń kèfèrí mọ̀ sí wá lọ́tà rẹ̀ ìwọ tó o fẹ́ pe mùsùlùmí ní kèfèrí tó o fẹ́ pe mùsùlùmí lọ́tà ọlọ́run ọ̀ọ́yà rò dáadáa kọ́mọ̀ jẹ́ pé ó di kèfèrí kó o tó kú kọ́mọ̀ jẹ́ pé wọ́n gangan ló dọ̀ta ọlọ́run jama ẹ̀já sọ ṣe ọlọ́run ṣàánú wa kí ni nǹkan tí ó máa wá ṣẹlẹ̀ àáfàá tó mú àdíìsì míì wá nípa pé ká sọ́ra fún ká máa ṣe sùtá fún mùsùlùmí pẹ̀lú ahọ́n wa nínú hadith eléyìí tó já sí wípé ìmáàmù wa Ahmad ìmáàmù abu dáúdà àtàwọn àfáà wa bíi ibnu abi dúníyà wọ́n gba àdíìsì yìí wá wọ́n nípa nàbí sallallahu alaihi wasallam ó ní làmá òrìjà bí mọ̀rọ́rì tùbí kọ́ọ́mí làúmọ́ àdìfáàrọ́mínú has sẹ́ẹ̀rí nígbà tánàbí ṣe ìrìn àjò òru nocturnal journey ìrìn àjò òru tó ṣe alisọ́rọ́wù walmi'raj alisọ́rọ́wù walmi'raj síbi jama kí la pé èèmọ̀ ńlá ṣẹlẹ̀ kí wá lé èèmọ̀ tó ṣẹlẹ̀ èèmọ̀ tó ṣẹlẹ̀ náà ni wípé wọ́n fi oríṣiríṣi àwọn èèyàn wọ́n fi wọ́n hàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn yìí tẹ́ ẹ bá rè kan náà wọn kíní dẹ kíní dẹ báyìí náà fi ṣe kan náà wọn tẹ́ rí pé ìkànnà ti kọ yànnàyànnà ni ṣe wá rè kan náà yìí òun náà wá fi ń gùn wọn lójú òun náà ń tì bọ̀ wọn lójú ṣe wá rí àti wọn ìkànnà yẹn òun náà fi ń wà wọ́n níbẹ̀ anábì lóun wá sọ wípé mọ́ ní awùlá ìyá jìbìrì ìlú ta làwọn eléyìí gan ìrẹ́ jìbìrì là ó níṣẹ́ ráwọn eléyìí alẹ́dínà ya kùlú na human nurse wàyàkọ̀rú na fi àárọ̀ bìí jẹ́mọ́ ẹ̀ ìwọ́tọ̀ ọ̀bá fẹ́ kọjá pé èèkánná òun ni wọ́n fi á máa sí ọ̀sùta lójú láyà bó ṣe ń tìbọnú ojú rẹ ni wọ́n máa tìbọnú gbáyà rẹ̀ tọ́mọ wá jìyà lọ́rùn nǹkan méjì náà ni wọ́n ṣe alákọ̀ọ́kọ́ wọ́n máa ń jẹrin èèyàn lẹ́yìn jama wọ́n máa ń ṣe kí ni sẹ́ẹ̀mọ̀ tó máa kán jẹrin èèyàn lẹ́yìn àwọn ọlọ́rọ̀ ẹ̀yìn inú ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ronú sáàrin dáadáa ọ̀rọ̀ ẹ̀yìn pọ̀ láàrin ẹ̀yin obìnrin jàwa tá a jọkùnrin lọ ṣe é rọkùnrin tí ọba níṣẹ́ òun ló yẹ kó máa ráyé ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá ti rọkùnrin tí ń rọ́rọ́ yẹ kéèyàn ṣaládàá lérí ni pé ọ̀tá fún wọ ọ̀rọ̀ ẹ̀yìn ló tó ń sọ ọ́ kí nínú wàhálà alẹ́ ayé ìwọ ọ̀wà tí wọ̀ gangan jẹ lọ ìtíyàwó rẹ̀ ọ̀jẹ̀ ọ̀wà lọ ìtọ́mọ rẹ̀ ọ̀jẹ̀ ọ̀wà lọ wàhálà dáwà ó ṣe fámìlì rẹ̀ wọ́n ní bùkátà sí ọ àwọn ará àdúgbò láńlọ́ọ̀dù mẹ́tẹ̀ wọ́n ní bùkátà sí ọ gbogbo bí ọba ti dé wọ́n ní bùkátà sí ọ ibẹ̀ ló tó ti aráyé ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀yẹ̀ kan wá pẹ̀tẹ̀pẹ̀ tí àdá kan sàn mọ́ ǹdí gidi ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ara àwọn ọkùnrin tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yìn ó kéré láàrin àwọn ta ni àárín ọkùnrin obìnrin tó lòun lọ wáàsí sẹ́yìn pé kí láàrú pé èèyàn lọ sí wáàsí ọlọgbọ́rọ̀ ọlọ́run àbí kí lọ́yẹ kọ́rọ̀ ọlọ́run bó ṣe fún ọyẹ kó lè kún ní mánì yóò gbà láàdáa ẹjẹ́ kánílà pẹ̀rẹ̀ yóò gbà láàdáa ten thousand ní wáàsí ó ti dẹ́sẹ̀ thirty thousand ó sọ ní pé wáàsí bẹ̀rẹ̀ òun àti umo nokia wọ́n bọ́ sí kọ̀rọ̀ kan òun àti umo nokia wá ń sọ̀rọ̀ àbọ̀ òwárí tó ṣẹlẹ̀ sí Samsung ni àti Itel níjọba yìí wọ́n wá ṣe báyìí wọ́n wá sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbà tó parí eléyìí ó tún bọ́ sẹ́gbẹ́ kan ó tún mú kíni ó tún mú dàwúre sà ó lọ wá rí tó ṣẹlẹ̀ sí five oh four ni àti jíìpù àti Land Cruiser ó tún jọ̀rọ̀ eléyìí lọ́lọ́tọ̀ láàrin kọ́ lọ gbọ́ wáàsí nìkan ó ti dẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti pọ̀ lòun nìkan ṣe kíni o ló ti dá jàmá kíni tí ó wàá ṣẹlẹ̀ sẹ́mi pọ́ yẹ kó lọlé pẹ̀lú kíni ládá ó lọlé pẹ̀lú kíni ẹ̀ṣẹ̀ wọ́n lò dé ah wàláì àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀yìn láyé inú máa bí mi ṣe rí pàápàá ẹ̀yìn tẹ́ ẹ jóbìn ìfún ẹ̀yìn tẹ́ ẹ jẹ́lẹ̀ àná ẹni dìí kẹ́ ẹ sọ ṣe ṣe ẹni tọ́pọ̀lọpọ̀ yín ọba sọ́ra ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìní ọba aládà yín jẹ́ lọ́dọ̀ ọlọ àwọn èèyàn wà láyìí tí ọkàn wọn ń tojú bọ̀ ilé onílé wọn a máa dàrú ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn a máa bọ̀ wọn a máa da sí èèyàn wọ́n pè yín kẹ́ ẹ wá jẹ oúnjẹ ẹ̀ sì jẹ́ ń tẹ́ ẹ̀jẹ̀ dìde tẹ́ ẹ̀ bá ẹjọ́ kò kálẹ̀ wákàtí kan lè sọ̀rọ̀ wákàtí ìyàwó irú àfa yẹn sẹ́rù ẹ̀ lọ́wọ́ ayẹkọ́ fẹ́ ó ti fẹ́ ọ̀rẹ́dì ó lè yà wọ́n ìwọ close chapter yẹn ipò ọ̀sán yẹn ò tán ó tún bá sórí ìyàwó sísà yẹn gan àfẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ tí ó fẹ́ nù ó tún kó mbẹ́ ó tún bá sórí chapter mi ìyìn àfa yẹn gan ó ti kọ́ fẹ́ wọn mẹ́ta kan rí wọ́n ní kan ti ẹ̀sẹ̀ yún fún gan ó tún kó mbẹ́ ránṣẹ́ rí ìyá ìyàwó gan kèé lo òde ọlọ́nkẹsàánú ẹ̀ ni torí bàbá ìyàwó lọ́jẹ́ ọ̀pọ̀ báyìí lóde ẹyọ kan náà ọyẹ kan wá abẹ́rẹ́ kan ara ẹnu rẹ ni kọ́ sọ̀rọ̀ mọ́ àwọn èèyàn ó dòde wà lẹ́wọ̀n ó sì máa dẹ́jú ẹlẹ́jọ́ lẹ̀ there was a program Kódé mi ìyá mi kan ni tó dùn wá ni wípé yẹn pé wà lọ́ọ́ ìnáwó tó jẹ́ pé àwọn tá a mọ̀ nínú àwọn obìnrin lọ́lọ́ ìnáwó yẹn ni wọ́n sì dọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ níbi wọ́n ti ń jẹun nínú pálọ̀ tán fi hàn síbi ẹjẹ́ á káwọn ẹni ọlọ́run o kọ́kùnrin wọn bá máa wọn o ẹ ti gbọ́n sọ yé nìyẹn ẹnìkan wá ń bẹ láàrin wọn ká ní wọ́n bá mọ̀ pé nìyẹn kò sọ̀pọ́ọ̀tì táwọn ń sọ ni wọn ò bá ṣe kí ni wọn ò bá excuse ẹ ẹnìyẹn ni wà láì òun mọ gbogbo wọn pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n sì sọ sọ sọ sọ lóde kán jẹ àmàlà tí wọ́n wòde wá jẹ kán sì máa bá tiwọn lọ rárá o sincerely wọn ò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní kíni o òun ni wọ́n ń sọ so kọ́lọ̀ wọn bá lékè ọlá kó là wá. wọ́n wá sọ̀rọ̀ yìí débi wípé láìláìlàlà wọ́n wá ń gbára ta fóun tí ọkàn wọn àbíkà míì wọ́n lẹ́ni afọ̀rọ̀ lọ tó ní tòun ṣe kíni tó ní tòun bàjẹ́ kíni kọ́ lọ́rọ̀ òun ṣe náà akẹfọ̀rọ̀ lọ yan pé abẹ́ ìwárí tó ṣẹlẹ̀ nílé wa ó ní tòun bàjẹ́ tòun ti sá dáa ni ayẹ́kọ́ lọ kó sẹ́nu tírélà ní kálìmà fi tí ẹ bàjẹ́ lóòótọ́ jẹ́mẹ́ ẹjá sọ ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ tọ́pọ̀lọpọ̀ wa ń sọ lẹ́yìn ìtí ó ṣẹlẹ̀ sí wa lọ́rùn la kànú àdìsí lónìí ní ìjókòó yìí anábì láwọn tó jẹ́ pé yàkùlú náà lòhùmà nas ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ ń jẹran ọmọ ìyá yín ara àwọn tí ó jìyà lọ́rùn nìyí ọlọ́run làwa o torí pé ẹ̀ ń ṣe wọ́n ní sùtà <clears throat> ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ lẹ́yìn tó bá padà gbọ́ sínú rẹ̀ ó dùn sí yín ẹjẹ́ àsọ̀ṣe wàyàkọ̀rúnà fi àárọ̀dì ìjọ́mọ̀nìyàn personality integrity dignity iyì wọn ìjọ́mọlúàbí wọn ìjọ́mọ̀nìyàn wọn ẹ̀dẹ̀ṣe kíni gbàwó mi wá fún wa jama sóyà bí òye ìjọ́mọ̀nìyàn wọn kì í jẹ́ kí n mọ̀ pé ẹ ti tọwọ́ bọ̀ títọwọ́ bọ̀ tẹ́ ẹ wá tọwọ́ bọ̀ yẹn wàhálà ní níwájú ọlọ́ wàhálà gidi òun ní níwájú ọlọ́ ó yà bí òye irú àwọn èèyàn yẹn àwọn ni wọ́n jìyà yẹn ọlọ́run làwá o àfáàní wàyẹ́dúkúlù fi hadhihi al-kabira àfíyàtúlì wàlídẹ́yìn wà òkúkùhùn wà kọ́dímọ́rọ́tì yàtọ̀ sí ká ṣe mùsùlùmí ní sùtà yálà nínú iṣẹ́ àbí nínú ẹnu àáfàá lè tọ́wá burú jù òun ni kó o ṣe àwọn òbí rẹ̀ ń sùtà òun náà kó sínú tá à ń sọ yìí jẹ́mọ̀ sẹ́gbọ́n tá à ń sọ yé ọkẹ̀ sọ̀rọ̀ mùsùlùmí kan lẹ́yìn mo tó wá lọ sọ̀rọ̀ yá rẹ lẹ́yìn àgbà bá rẹ èyí olóbùrú jù àbó fìyà jẹ òbí rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó fọ̀nà míì kó nira bá wọn èsẹ̀ ni ọlọ́run ẹni ọlọ́run gbọ́dọ̀ fi sùtá kan mùsùlùmí ká tó wá ní bóyá òfìsà kan sáà ní o àwọn òbí tó bí torí náà ká sí ọlọ́run ṣàánú wa. báyìí a wà bọ́ sí àdíyàtúlì jáàr jama kí mo pè é àdíyàtúlì <clears throat> jáàr ìyẹn ní í ṣe pẹ̀lú aládùúgbò wa a tó gbọ́dọ̀ fi sùtá ka aládùúgbò ṣe wá rí aládùúgbò ó jẹ́ mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí o ó jẹ́ lẹ́bọ kò lẹ́bọ a gbọ́dọ̀ fara ní aládùúgbò wa ìjọba ìjọba ìbáàrin yé dáadáa ṣe wọ́n pé ìta kọ́sọ tán ní ìsìn jẹ́nẹ́rà fún ta ni àbí káàsọ̀ ó wà special fún ta ni mùsùlùmí nìkan sẹ́wárè tá a dé yìí ó wà general sẹ́ẹ̀rọ pọ̀lọpọ̀ wa ọlọ́run kọ́lé ayọ̀ fún wa àwa tọ́lọ́run ti kọ́lé fún ẹ jẹ́ ká gbọ́ ọ̀nbẹ nínú hadithi al-adabuli mufrod timamuli Bukhari tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ aládùúgbò ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ ló ń foríjì wá ní àpé ìwọ aládùúgbò jẹ́mọ̀ kí mo pè sẹ́ẹ̀mọ̀ túnmọ̀ tó jẹ́ kí n láàpé wà aládùúgbò nínú alẹ́ adábùlì mufrod nínú sọ̀rọ̀lẹ̀ ti imamu Bukhari wọ́n ṣàlàyé síbẹ̀ pẹ̀lú athar tí ń bá gbàgbé lọ́dọ̀ àfa wa Hasan ọmọ Ali nígbà tí wọ́n ń ṣàlàyé tí ń jẹ́ aládùúgbò ilé fọ́ọ̀tì níwájú ilé fọ́ọ̀tì lẹ́yìn ilé fọ́ọ̀tì lápá ọ̀tún ilé fọ́ọ̀tì lápá òsì ètí ń já ládùúgbò one sixty houses how many houses? ẹ máa wo ní ìsìn ìwọ fẹ́ ṣe ti dáhùn ọlọ́ọ̀ fẹ́ ṣe náwó lọ wá ń play fuji ṣe àmọ̀ pé even sound studio lè rìn kọjá kíni o ilé fọ́ọ̀tì abẹ́ ìgbàjẹ́mọ̀ tẹ́bára àwọn sound studio kan tán bá pe àwọn ọmọ tí máa ń dàlúrú àwọn ọmọ oní olórin àwọn ọmọ oní aṣẹ́wò yẹn tí mi bá ń play ní muslim èèyàn mọ̀ fẹ́ gbọ́ nídìí ọ̀sán gbogbo ohun tó lè fa kó o fara ní aládùúgbò islam ọ̀fẹ́ o fara ní nínú ọ̀rọ̀ ẹnu o fara ní níbi tó páàkì mọ́tò rẹ sí o fara ní nípa pé oyin rédíò sókè. Okay ọ̀fara ní nípa pé ẹ̀yin ọmọ owó tẹ bá ti ń ṣènáwó ni ẹ máa da gbogbo àdúgbò ọ̀fara ní nípa pé kí ni alalẹ́ tọ́ yẹ kẹ́ẹ̀sùn ṣe lẹ́yìn ọmọ ṣe dèdè rẹ́kí sẹ́ẹ̀rì nàìjíríà nínú ìlú tó ti ń fara ní aládùúgbò láyé nàìjíríà jẹ́ kan bẹ̀ kódà jẹ́ ń sọ fún ọ gbogbo àwọn èèyàn tiwa náà à ń sàṣàlátù lóru lóru tẹ́ẹ̀ níjà àwọn èèyàn oṣù kèé sára síláàmù ẹ̀já sóòtọ́ ọ̀rọ̀ fúnra wa àsàlátù wo lẹ́sẹ̀ ẹ̀dẹ̀jẹ́ èyí oṣù ẹ̀rọ rẹ̀ fẹ́ ṣe mọ́lúdì ẹ̀jáwọ̀ èyí oṣù kì í sànàbí lọ́kọ́ yín sallallahu alaihi wasallam kódà kéèyàn bẹ́ẹ̀ ṣe jẹ́ sọ fún ọ irú àwọn wáàsí kan táwọn èèyàn tiwa náà máa ń ṣe lálaalẹ́ mọ́júmọ́ tẹ́ẹ̀ bá ṣe wáàsí ẹ̀ ń tọ́ dáa jù ẹ wo area tí ò sí lé ń bẹ̀ tí nira ò ní wà fáwọn èèyàn ìlú tiwa lọ́fààyè gba à ń ṣe wáàsí òru gbogbo torí pọ̀ òru tí wọ́n ṣe wáàsí yẹn ọ̀já àwọn ọmọ ìkẹ́kọ̀ọ́ sùn náà gbogbo wa sí tẹ́ ẹ bá ṣe ẹ má jẹ́ kí ẹ́ńjìnì yẹn kọjá àwọn bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ ṣe kí ni o tẹ wà láàrin yẹn kẹ máa jáwọn èèyàn sùn kẹ́ ẹ sọ pé ń ṣe wáàsí àbí kẹ́ ẹ ń ṣe àsàràtù àbẹ́ ń ṣe tààjù ṣe rí fún a bá ní àwò dáadáa gan gbogbo àwọn inú rọmọdọ́n náà pa à ń ṣe náà fílà òru ìtò dáa jù ní ká ní internal speaker jẹ́mọ̀ sẹ́wọ́n tí mò ń sọ yé tẹ́lẹ̀rìn ẹtí ní àwọn ìṣẹ̀lẹ̀ fílẹ̀ orúkọ mọ́ wọ́n tún ní bíbí àgbọ̀n ah, tá à ń sọ fún ọyé ìsìláàmù ọ̀faramọ́kẹ́ fara nìyàn gbogbo yẹn kọ́ mùsùlùmí náà ẹni tí ìṣe mùsùlùmí yóò wọlé lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ yóò jìyà mọ́wàá ìsìláàmù rẹ̀ káfí jọ́sẹ̀ tiwa nìyàn la ọ̀gbọ́n tí mo sọ yé ibùn gbogbo tó tó wá jẹ́ mùsùlùmí omi tó ń ṣe nǹkan oṣù wà tí ò ní gbáwẹ̀ tó ti yé omi tó ẹ̀sẹ̀ bímọ tí ò ní gbáwẹ̀ wà ọmọ kékeré tí ò tí ì máa jẹ sàárì ọ wà ìtò dáa jù gan ni pé abẹ́ẹ̀sẹ̀ náà fi lè òrùn àwẹ̀ gbogbo ẹ̀ mọ́sálásí tó dáa jù ni pé ẹni spíkà méjì àwọn mọ́sálásí kan ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ tó bá ti dòru wọ́n ó change connection engine ẹ̀yin tẹ́ ẹ bá wà ní mọ́sálásí nìkan lẹ́mọ̀ gbọ́ kí ni o ò mọ̀ tó bá di àsìkò yòókù wọ́n fi outer speaker sí àtòrígbọ́n ní ká pé èèyàn kan wá kírun ni ẹ pé àwọn èèyàn kan wá kírun

tó o bá jókòó tó ń fọ́ ọkọ̀ àǹjẹ̀nú kẹta náà kọ́kọ́ àǹjẹ̀nú ọlọ́run fàṣẹ bí wọ́n ló sí àrẹ lọ́dọ̀ ọlọ́run àdéhùn fara ni àwa là ń sọ fún ọ. n ò ní ẹkọ ẹjọ kí a máa ranjú kẹlẹ rẹ kẹkẹ máa pariwo ìyá kẹ máa jẹ àgbádùn. láìlọ ìlọ lọ láìlọ ìlọ lọwù láìlọ ìlọ lọwù. àdàbí ò kì í ṣe bẹ́ẹ̀ wàláyà àdàbí àtàwọn sàbí ò kì í ṣe bẹ́ẹ̀ ṣé bá kàdíìsì wọn ṣé wọ́n fẹ́ràn tí ọlọ́ta bù rẹ̀ rà àjọ ẹnìkan tó bá lè ṣe láìláìlá ò seventy million wà lẹ́ẹ̀nìkan ọ̀tá kù gbọ́ ìsọ pé seventy thousand kí mo pè seventy ìsọ pé million billion kí mo pè billion trillion tó o bá lè ṣe láìláìlá seventy trillion sáàrà máa pè dáadáa kọ́ sí láìláìlá lẹ́lẹ́lẹ́lẹ́ ó ṣe nǹkan kan báyìí rárá ló ń ṣe láìlá àyílọ́lá lá negation ni láìlá àyílọ́lá láìlá àyílọ́lá láìlá àyílọ́lá láìlá àyílọ́lá ẹnì fún ni ọmọ ìrántí ọlọ́run.

ìwọ tó bá wà ní mọ́sálásí lápẹ̀rẹ̀ tó bá jásìkò táwọn èèyàn ó kírun wọn ni wọ́n pariwo tìláwà máa tìláwà jẹjẹ ọlọ́run ti gbọ́ tó bá rí pé kò síyàn mọ́sálásí àbáwọn èèyàn tó àwọn mọ́sálásí kìí sásìkò oorun bóyá bí àsìkò dùá bóyá àní asirisi magribi àwọn kọ̀ọ̀kan náà kẹ́rin rántí ọlọ́run ìyẹn náà wò tó wá ní ọpariwo ní pariwo ẹ̀tẹ́ mi ń kakura ní òkè. a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahim yasin wal qur'anil hakim innaka laminal mursalin yà ṣe é wọ́n kọ́ láti rẹ̀ kí ni iná kára mi náà ni mo ní sẹ́lí iná nígbà téèyàn fẹ́ yàgbé ara nǹkan ibùn kó máa tìláwọ́ àkùrà sẹ́yìn pé gbogbo mùsùlùmí ayé kò sí ìyàpẹ̀rẹ̀ lórí kùránì kíkà kò sẹ́yìn tó ní ọmọ ka kùránì ṣùgbọ́n mọ́ ìrànjú ka kùránì àwọn sàbẹ̀ gan tán lọ́kùnrin àdìmọ̀ ànábì kọ́ṣọ̀ ìwọ gan pé ẹ̀sìn àmọ́ lọ́kùnrin àdìmọ̀ ara yín lẹ́nu dẹ ibùn nínú òrùn gan tí a máa pariwo èyí kírun ó ń kí mọ́ gíríbì bóyá kọ̀ bá jẹ́ ọmọ òun kíráká méjì eléyìí náà kíráká méjì kálukú àpàdé bí sinmi ara mọ̀tẹ̀ lọ́yìn tàbáraka eléyìí àrẹ́tọ́lẹ́ ní kásìlú eléyìí wàdúrà lè sọ̀tàjà kálukú ara kà níwọ̀n bá tẹ́tì rẹ̀ ọgbọ̀n ó ti ka kí ó sókè. yasin wal qur'anil hakim wà duha ọ̀rọ̀ ìtàn lẹ́dí yóò kádùn òbí di alukọ́ríà kálukú ka súra àti ẹ̀ láì ṣe kíni o láì ranjú irú ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń rédíò òkè lálálá Tala rẹ ò ní lè bẹ̀rù ọlọ́run ìwọ ọmọ sá aṣọ àbí tó lọ tí ó jẹ́ kẹfọn kó jẹ níbọ̀ rẹ ò bẹ̀rù ọlọ́run ibi ojú wíńdò tiẹ̀ lẹ́lọ dáadáa kú dà wa ní ó sùn ọmọ wa dà láàmú anabi muhammad sallallahu alaihi wa sallam anabi mọ́nláyà mọ́nù járùú bàwà ikọ̀ nínú àdìsí ètí mọ́mọ́ muslim gbà wá àdìsí Abu Huraira ni anábì níṣẹ́ rí kò ní wà lìjàn náà ẹni tí àwọn aládùúgbò rẹ̀ ọkàn wọn ò balẹ̀ nítorí àbúrú ọwọ́ rẹ̀ sẹ́yìn pọ́nmọ́ ṣẹlẹ̀ jẹ́mọ́ ah ẹ mọ́ sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ ah alájì ló ah <laughs> bàbá tó soro ní òní kò lóṣù kan láyé o ọlọ́run ti lásìkò òkú ẹ̀ tó ni ẹgbẹ̀jì olóògùn ọ̀kà àáfà aláǹjẹ̀nu onídán alásàsì àwọn èèyàn ti wá sọ ah tó o bá sọ̀rọ̀ pé eh, àánú rẹ̀ ń ṣe mí o àwọn èèyàn wọn ò wá fọkàn balẹ̀ sí kí ni o àbúrò ọwẹ́ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gbogbo àwọn ọmọ wọn obìnrin ń máa pa wọn jẹ ni ń máa bá wọn ṣe sìnà kálukú àní pé ah, ìyá alágbájá ọmọ yín máa ń <laughs> ọmọ ìmọ̀ ń lọ bá bàbá kíní ra ọ̀gẹ̀dẹ̀ <laughs> ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kó sọ́ra o bàbá àfáàwọn <laughs> ó lè díẹ̀ o ó dọmọ mọ́kànlá tó ti fún lóyún ládùúgbò ìtọ́ sẹ́yìn fún o àwọn aládùúgbò wa ṣe kíni o wọ́n sì jọ kọ́lé ni wọn ò lè gbélé wọn kú o débi pé even àwọn kọ̀ọ̀kan gan wọ́n ti talé wọn ládùúgbò wọ́n ti lọ kọ́lé sí kíni o ibòmíì irú ìwọ́ tó rí bá àwọn ànábì lónìí wàlùjẹ́ náà sallallahu alaihi wasallam nínú àdíìsì míì nínú Bukhari àti Muslim anábì ní wàlọ́yì láyúmìn wàlọ́yì láyúmìn wàlọ́yì láyúmìn anábì ní mo fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́ta kìí solùgbàgbọ́ òdodo alónítọ̀ hàn ọgbọ́ ọlọ́run gbọ́ lódodo alónítọ̀ hàn èṣe mòmìnì kí lamán ya Rasulullah wọ́n ní èrè òjíṣẹ́ ọlọ́run eléwo ló ń tàn anábì wa ni bàwà ikọ̀ ẹni tọ́já sí pé aládùúgbò rẹ̀ wọ́n á fọkàn balẹ̀ sí aburú ọwọ́ rẹ̀ onítọ̀hún ìsòlùgbàgbọ́ òdodo àfààní nínú ẹ̀gbà wà míì tọ́jẹ́ pé wọ́n gbà wá pẹ̀lú mọ́jẹ̀mú aláṣẹ́rìtì ṣàìkáì lórí mọ́jẹ̀mú mọ́mú Bukhari àti Muslim anábì ní láyé díkúlù lìjà náta abudon láyé amánà járó bàwá ikọ̀ anábì ní ẹrú ọlọ́nkan kò ní wà lìjà náà ta ló nítọ̀hún ẹrú ọlọ́run tọ́já sí wípé àwọn aládùúgbò rẹ̀ ọkàn wọn ò balẹ̀ sí ìwà abú ìṣesí ibú ọ̀rọ̀ ọbú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ nínú àdífì mi anábì sallallahu alaihi wasallam anábì lẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ lódodo wà lè yọ́mìlà ákìrì àtọ́jọ́ ọ̀kan fàláyúdí járàú kò gbọ́dọ̀ fi sùtá sí aládùúgbò níbòmíì ó ní fáliyú krim járawu kọ́ máa pọ́n aládùúgbò rẹ̀ ré níbòmíì ó ní fáliyú sin ìlàjárì yìí kọ́ máa ṣe dáadáa jàmáà kọ́ máa ṣe kíni kọ́ máa ṣe dáadáa sáládùúgbò rẹ̀ sẹ́ẹ̀rí ibi tí ọ̀rọ̀ dáadáa yìí tó dé sàábé kan ànábì àsàlám tó sọ fún tọ́ ọ bá ti ṣe ọbẹ̀ rẹ yá atami sí níwọ̀nba ẹ̀yin obìnrin sẹ́ǹgbọ́n tí mò ń sọ dáadáa nínú tó yẹ kẹ́ ẹ fi kọ́ra nínú tó sì yẹ kẹ́ ẹ fi tírẹ́nì àwọn ọmọ yín obìnrin ìwọ tó ọba ti ń báwọn èèyàn gbé sẹ́rí wàláì àwọn nǹkan ti bàjẹ́ nílẹ̀ Yorùbá àwọn àṣà dáadáa wa tẹ́sìn ṣe kíni tó faramọ́ wọn promote ẹ̀ àwọn àṣà ṣíríkù àṣà orí ibú òun náà wá promote mo sọ fẹ́ẹ́ nìkan jẹ́ onígbà mo lọ sí lẹ́tọ̀ kan nípa àlàáda wà lọ́rọ̀ alìsílámù wà lọ́rọ̀ Islam and culture mo ní ẹ wá sọ pé àṣà àṣà Yorùbá ká máa dọ̀bálẹ̀ ó ṣe jẹ́ pé ká dọ̀bálẹ̀ lẹ́yìn promote ó ṣe jẹ́ ká máa sọdún eégún lẹ́yìn promote nínú àṣà Yorùbá ọmọbìnrin èèwọ̀ ni kó wọlé ọkọ láì wà virgin ọmọbìnrin gbọ́dọ̀ wọlé ọkọ lẹ́yìn tí ó gbé balẹ̀ wọlé ọkọ ìjọ wo lẹ promote eléyìí ò mọ́ yóòbá òkìrí o yóòbá ìdìkù ìpele ìró bùbá ìjọ́wọlẹ̀ promote eléyìn o yóòbá òkì ń ṣe jerry ń wèé ṣe fami ń wèé ṣe bob marley ń wèé ṣe attachment àwọn sùkú kọjú sọ́kọ kọlẹ́sẹ̀ kòròbá ẹ gbogbo àwọn arún yẹn ń lọ́wà lónìí ẹ wá ń promote orí ibú ẹ wá lẹ̀ ń promote àṣà ẹlẹ́yin lágbàṣàga agbórí ibú ga nìyẹn ẹ wá láwọn ọmọ ọmọ akọrin ẹ ẹgbẹ́ gbàgbọ́ sàgẹ́dé sùkúù tiwa o ẹ̀sìn làwọn ń gbé gambi o àwọn sùkúù mùsùlùmí kan náà tó wá wá affected àwọn náà ń ṣe end of year party wọ́n wá ń ti agbásàgà àbọ̀ bí ìkan tá a lọ sí lẹ́jọ̀ mẹ́lẹ̀ end of year party àwọn ọmọ àwọn ọmọ tán lò jáàbù wọ́n wá wọ́n rọ wọ́n wo fèlè ìgé òfì òfì wọ́n wá ta wọ́n ta gèlè orí ibú kan wọ́n sì gbogbo chẹ́ẹ̀sì wọ́n lẹ̀ ẹ máa ń jó eh, eh, òní lọ́jọ́ wa o eh, òjò ìwà jẹjẹ jẹjẹ jẹjẹ jẹ wọn á sì wèrè mú yà. sùkúù mùsùlùmí náà ẹwà ń bẹ̀ ni wọ́n gbé lẹ́kẹ̀ẹ́ sọ́rùn wọ́n láwọn agbáṣàga ti ìmọ̀ àwọn náà fẹ́ display ìtafẹ́ àti ìtafẹ́ sọ fáwọn òbí ni pé báwa ṣe jẹ́ muslim school kò ní a mọ̀ ṣe kí ni o orí yìí ti gbálẹ̀ àṣà orí ibú tẹ̀yìn rí gbé ga nù káwọn ọmọ yín tẹ̀sí lò já kán sí rí lẹ̀ ìbínú ọlọ́run ẹgbẹ́ ga hùn ìbínú ọlọ́run gidi ìbínú kí la pè ìbínú ọlọ́run ẹ wá ní world culture day ẹ wá ní káwọn ọmọ ọmọ sí káwọn sí báyà lẹ́wọ́ àyànfọ́ ọ̀sẹ̀ tó ń gbé sínú yíyá àbùkù sùkú yìí ẹlẹ́ǹgbàsà àgà asáwèrèwò lẹ́ ń gbé ga ẹ̀ ń kórìí ibú ga nínú àṣà Yorùbá gidi táwa gbọ́njú mọ́ nígbà táwa gbé family house tí ya rasaki tó bá ṣe oúnjẹ yóò gbé fún ya semiu. ya rasaki ló ṣe ráìsì láàárọ̀ ya semiu se nǹkan kan yóò gbé fún bẹ́ẹ̀ ìyá rasidi ó lọ́sàn yóò gbé fún ya amidu jẹ́mọ̀sẹ̀ tí mò ń sọ yìí àbí ẹ̀yin ọba ẹ̀ bá láwọn family house ni sọ́wọ́ abẹ́ẹ̀mọ̀ ní ìsìn sẹ́ǹgbóúnjẹ fáwọn tẹ́ẹ̀jọ́ ń gbélé ọmọ kẹwàá kódà irú àwa ẹ̀ ní ìsìn gbà wà kó délé wá ń yànà àdìgún yìí ilé wa kejì láti máa jẹ ìkọ́kọ́ jù lóúnjẹ alẹ́ jẹ́mọ̀ sí ogun ayé ṣe bẹ́ẹ̀ mọ̀ kálukú ọ̀dà náà yóò tún gbé fún kíni o ẹ má mistake o ìjọ tá ń sọ yìí kèé ṣe fáwọn èèyàn lówó lọ́jẹ̀ mi àti yín ni o ṣùgbọ́n lónìí kí ló ń wá me and my Are my children sẹ́rẹ́ yìí tẹ́ ẹ jẹ́lẹ̀ à ẹ mọ̀ kọ ọkọ yín láwọn ẹlẹ́yà míì tó wá ní problem tó bá rí kọ́kọ rẹ̀ fẹ́ lawọ́ díẹ̀ àbọ̀kọ rẹ̀ fẹ́ máa fáwọn èèyàn ní nǹkan yáà ni ẹ akúmọ̀ pé talẹ̀ mọ̀ ìtalẹ̀ lè ṣe sí ẹ lè ṣe fáwa ó yẹ kéèyàn sáré lẹ́yà bá kéèyàn sá ní kòbókò pé ókè ìtumọ̀ ẹ̀ ní wípé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ká má ṣe kí ni o ká má lò ànábì ọ̀kan wa péyàwó wa àtọmọ wa nìkan ni ká mójútó ọ̀dà tọkọ tiẹ̀ náà bá kú lọ́la ńkọ́ ìwọ náà lè dopó wàhálà ìta ń bọ̀ ọ̀sọ̀ àwọn tó dopó ọlọ́nkọ lẹ́tà sí wọn fẹ́ dopó ń jọba yìí ọmọ rẹ lọ́mọ òru kan tẹ́ ẹ bá ti rí mùsùlùmí tó ní ṣòro ẹ̀jẹ̀ àkan lọ́wọ́ kódà ẹlòmíì lè má dopó kí nẹ́tíwọ́ọ̀kì ọ̀dàrú mọ́kọ rẹ̀ lọ́wọ́ ìtẹ́ ẹ bá ní ẹ fi ránṣẹ́ sí wọn ẹran ti rú wọn aládùúgbò níyì ṣebí là ń sọ yìí ilé mélòó la pè ní aládùúgbò one sixty wà lẹ́ẹ̀mẹ́rin la rí pé ń bẹ̀. sàbẹ̀ yàrá bí nítorí ọba ti dáná oúnjẹ só ti yé yá àfomi sọ́bẹ̀ rẹ o ẹ̀yin jẹ̀mọ́ ẹlẹ́gùsí tí ó di ibi orí èèyàn tẹ́ ẹ bá irú tí mo sọ fẹ́ nìkan jẹ́ òní tí ọ̀gbọ́ wáyé nu ṣé ẹ rọ́pọ̀lọpọ̀ alónìí a ní problem àti ìtò gínìtì afẹ́ máa ṣe kí ni o afẹ́ máa mífìn lẹ́fù tá àti ìtò òun la fẹ́ máa lò that is fake life inú sọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ọmọ tẹ́ẹ̀sẹ̀ ń dàgbà ní ìsìn ọmọ tí ò tíì ní sọ́sọ̀ fún kọ̀mù gidi ó fẹ́ lo fóònù twenty thousand fóònù thirty thousand ọmọ ta fẹ́ yan ọmọ yìí o ọmọ tí ò tíì ní tangible and stable source of income ó fẹ́ máa wọ bàtà two five nígbà táwa tá a ní stable source of income táwọn wọ bàtà one five táwọn dé fìlà two hundred two hundred naira ní ọjà bá òun fẹ́ máa dé fìlà five thousand inú ọ̀wà máa bí mi pé gbogbo ẹ̀yin ọmọ eléyìí tẹ́ ẹ bá dàgbà ẹ̀ lé láàánú lójú ṣebí là ń sọ ànábì sọ fún sàbẹ tàmí sọ bẹ́ẹ̀ rẹ tó bá yẹ kó ọjọbọ kíkí jọbẹ sísàn nítorí ta ni torí àwọn mùsùlùmí tẹ́ ẹjọ ń gbàdúgbò lónìí kálukú tó bá jásí pé ó yẹ kí wọ kó ọjẹ ẹran tó o bá rí pé òòrè òní kẹran lọ rẹjà torí àwọn aládùúgbò tẹbi ń pa ẹ wá fà ládùúgbò nínú fámìlì kálukú lónìí èèyàn mélòó là ń náwó fún tó bá ti já sí pé wọn nìkan lọ́ọ́ máa gbádùn àwọn aládùúgbò rẹ ò ní gbádùn àwọn ni wọ́n máa fi táyà mọ́tò rẹ lọ àwọn ni wọ́n wà jí bàtà rẹ kó mọ́sálásí ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe dáadáa sáládùúgbò ọlọ́run níjà níṣòro níjọ́ tó o níṣòro aládùúgbò ṣe kí ni wàhálà ìwọ̀n òdìdí sẹ́yìn káwọn èèyàn kan bẹ ládùúgbò tí wàhálà bá ṣẹlẹ̀ sí wọn gbogbo àdúgbò ṣe kí ni o wọn á dìde bó ti dàdú ó ti di problem àwọn ṣùgbọ́n àwọn olówó kan bẹ tí wàhálà bá ṣẹlẹ̀ sí wọn tẹ bá láwọn tó yọjú gan ìyọjú àbòsí ah bàbá ẹ láwọn olè kó lè yín ah, ẹ pẹ̀lẹ́ o tó bá ti dọ̀dọ̀ kó lórí ibu ilé ìta ló lè bàbá tó kó olè sí àwọn àwọn orí ibu àbáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ anabi asalam ló ṣe ń kọ́ wa ń bì gbogbo owó tó o bá bẹ̀rù ọlọ́run mọ́ńkánà yúmínú bìlà tó o gbọ́ ọlọ́run gbọ́ lódodo àtọjọ́ ọ̀kan yìí fàlìyúsìn ìlàjàre tó bá ní fàlìyúsìn alẹ́ ẹ̀sán ìwà dáadáa gbogbo tí wọ́n bá ti mọ̀ sí dáadáa ni aládùúgbò rẹ tọ́lọ́n bá ní kọ́ ọ lè raṣọ léyà fún raṣọ léyà fún tọ́lọ́n bá ní kọ́ ọ lè ra bàtà fún kò ní bàtà wọ̀ ra bàtà fún tọ́lọ́n bá ní kọ́ ọ lágbára ráìsì ẹ̀wà iṣu ẹyin ẹja kódà ó lè fún lódìdí tọ́kì mo rí i pé nẹ́tíwọ́ọ̀kì fẹ́ dàrú o mo sì rí i pé ah, ọmọ yín ti pọ̀ díẹ̀ ọ̀dà ẹ̀yin náà gba tọ́kì ẹ fi bẹ̀rẹ̀ Ramadan ọmọ ìyá kan fún mi ń tọ́kì inú àwọn stúdẹ́ǹtì mi tó ń ṣe tọ́kì bí ọdún mélòó sẹ́yìn wàláì inú mi dùn pọ̀ a sì pa tọ́kì mo tó fáwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀fẹ́ táwẹ̀ mẹ́wàá tá a fi tọ́kì pa a sì pa báyìí ilẹ̀ bá kó mo ní èé tọ́kì mo wá dọ́gbọ́n bí ń gbà yẹn ó ní five thousand àwọn ń tà bí ọdún mẹ́ta sẹ́yìn nu irú tọ́kì ó tóbi ten thousand sẹ́yìn tọ́kì yẹn tóbi pọ̀ afa fifteen náà tà ń sìn ẹ wo àwọn tó ń ta àwọn jẹ̀mọ́ tọ́kì nù so irú tọ́kì ní ìsìn máa wo wà lẹ́ẹ̀kan wá lọ fún ọkùnrin kan ó níyàwó kan ọlọ́mọ mẹ́fà ọwọ́ àti pé nẹ́tíwọ́ọ̀kì ṣe kí ni o ọ̀ máa fi rẹ́rìn-ín pé ta ló ní ọmọ pamọ́ wèrè jọ àwa tó ní pẹ̀lú pé ẹnìkan kò sí ń ta ọba tó bímọ àbíyàwó ẹ̀ lóyún <laughs> ọ̀rọ̀ àwọn àwọn ọmọdé wọn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn sóyún ló tó ráwọn ará ilé rẹ̀ sóyún ló tó kàn lọ́rọ̀ rẹ̀ ọ̀ wá ní ọlọ ọsẹ ńgbà náà ńgbò tí ní tọ́lọ̀ ti ṣe fún ó ní ráwọn ará ilé rẹ̀ ó tún ti lóyún ẹlẹ́yìn kọ́nà wọn sọ àmì ẹ̀ abọ́bọ̀ ọkọ abọ́kọ kú kọ́nà wọn jẹ́ yóò jẹ pa ọmọ kẹ́ ń pa mọ́dà alẹ́ bí ẹ mọ́ ẹ̀wọ̀n wọn ò rí kan sí kan ọlọ́run ti fún wọn wọn ò ní pa á ìwọ rí àwọn ọmọ yẹn sí pé ó gbá láti kàtàn Buhari president Buhari àbẹ́wọ̀n kan ní Buhari ní lásán àwọn ọmọ màmá rẹ̀ kọ́ ni òun lọ́wọ́ ní lárí jù ní fámìlì wọn Buhari ló ní fámìlì àwọn òsọ pé kéèyàn ọmọ bímọ kọ́ mọ́ kọ́ o ẹ má ṣe mistake o gbogbo ẹni tí bá ń bímọ tí ọ̀tọ̀ yọ kàndínlù yọ̀ wájú Ọlọ́run ṣùgbọ́n èèyàn kì í ṣe pé kọ̀fẹ́ tọ́mọ Ọlọ́run fún ọlọ́mọ kò sì lè ṣẹ́yún kò lè pa wọ́n kò sì dẹ̀ ń bẹ́ fún òun gangan si wàhálà si wàhálà gbogbo tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ̀ka ọmọ rẹ̀ ràn ẹ̀mọ́ wò wọ́n ràn tẹ́ lè ni wọ́n kó bọ̀ wá bá yín lé the next ten years aládùúgbò yín ni ǹjẹ́ bá lágbára ráìsì ẹ̀fún ǹjẹ́ bá lára agbára ẹ̀wà naira kí ni ọ̀pá ẹ bá ẹ̀yin náà fi ṣe kí ni ọdún léyá tí ẹ̀yin kò ní pé aṣọ tí ìrìn lẹ́wọ́ àràfà pé òun ni yóò ṣe fi ni o yóò fi dùnú gbà ọlọ́run já sórí rẹ̀ ayé àtọ̀run <clears throat> ní ìparí àáfàá kan wá ń bì àáfàá wa àbú yáyá tọ́jẹ́ ọmọ ọ̀dọ́ àáfàá wa jáàdà ó ní sẹ̀mí ìtù àbá wùrẹ́ rátà rọ̀dí òyẹ̀kùl ó lóun gbọ́ kílà ya rọ̀ṣúlàlà àbúrò yàrá tó sọ pé èrè òjì sí ọlọ́run ọba iná fúlánátà ẹ̀rí lágbájá ẹ̀rí kíni o lágbájá tùsọ́lì láyélà gbogbo òru ló fi máa ń kírun gbogbo kíni o òru wọ́n àwọn ẹlẹ́yà lẹ́yìn títí kò padà síwájú <clears throat> Ọ ń fòrú kírun fọ́lọ́n wàtẹ̀súmù náírà ọmọ ń fọ̀sán rẹ̀ gbáwẹ̀ ṣùgbọ́n wàfíìlì sáàni a ṣẹ́yún uv jìrọ́nà a ṣe àwọn ẹ̀rẹ̀ ń wò ọ́ ọ́ ahọ́nù láyé nǹkan kan bẹ́ẹ̀ bí àwọn ẹ̀rẹ̀ ń wò máa bú àwọn aládùúgbò ni yóò wọn ni yóò sọ̀rọ̀ burúkú sí wọn í máa fi ahọ́n ṣe wọ́n So sótiyé àwọn àfáà ní kí ló á ṣẹlẹ̀ ànábì wá sọ ó ní láàkàìrà fi ya ìyà fi náà rì ó lẹ́ńtẹ̀ wo kò sóore kan lára ọmọ náà ni jama àfáà ní mamu Bukhari lọ́gbàánu aládábùlì mufrod hadith one hundred and nineteen ànábì ní láàkàìrà fi ya ìyà fi náà rì sóbìnrin ẹ lè tẹ́ sọ pé gbogbo ọ̀sán ló fi ń gbáwẹ̀ gbogbo òrùyè ṣe náà fìlà gbogbo tó ń tó ṣe ládá tó gbà lọ́sàn-án àtòru àwọn aládùúgbò tó kó sùn tàbá wọ́n ti jó ládá rẹ̀ inú ọ̀nà ní lọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run abẹ́ọ́ gbogbo ń tá a ṣe tí ó jàrí bí ọlọ́run mọ̀mọ̀ já lè ṣe àáfàá ní àṣẹ wàbí yàtúlì jar àáfàá ní fífi sùtásá aládùúgbò tẹkúnù bíi sábìí ó lè jẹ́ pẹ̀lú kábù aládùúgbò wa lọ́ba rẹ̀ aládùúgbò tètè èmi sì wọ ìwọ sọ lọ́ba bẹ̀rẹ̀ sí ní bu lẹ́bà ń búra yín òun fi sùtà ṣe àwọn láàánì yìí àbò ń ṣépè fún àwọn ìsá atil kọ́ọ̀l àbò ń sọ̀rọ̀ bú sí i àbí bẹ́ẹ̀ kọ́ àtàdí àlámọ́lì dúkìá rẹ̀ ọ̀ ń kọjá àlà lórí dúkìá aládùúgbò rẹ̀ àbáwọn fámílì ẹ̀ ìyàwó ẹ̀ ọmọ rẹ̀ òun kò sùtà bá wọn àbí jẹ́ ẹ̀mú rẹ̀ òun ló kó sùn tábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a bá parí ẹ̀ sí nìyẹn ní ìparí sẹ́ẹ̀rí tó ní ṣe pẹ̀lú aládùúgbò ẹ jẹ́ ká lọ lẹ́kọ̀ọ́ kan jọmọ ẹjọ ẹ jẹ́ ká lọ ṣe kíni ká lọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn náà ni wípé èmi mi ò ní fi sùtá ka ládùúgbò mi màá máa ṣe dáadáa sí ni sẹ́ẹ̀rí tó bá dijọ́ ọ̀gbìn dàlù kìyàmọ̀ látara aládùúgbò èèyàn lè sorí ire látara aládùúgbò èèyàn a máa sorí kejì orí burúkú ọlọ́nkọ́ láàánú wa wọ́n nínú tànàbí àsálà máa ń tọrọ ànàbí máa ń tọrọ kọ́ máa gbé pẹ̀ láwọn aládùúgbò dáadáa làwọn àáfàá àti bá sọ wípé àlìjáàrù kọ́bùlà dà àlìjáàrù èèyàn máa ń wọ aládùúgbò ṣáájú ilé ìjẹ́mọ̀sẹ̀ ẹgbọ́n tí mo sọ yé ah wàláì téèyàn bá gbọ́n táwọn àáfàá sọ yé àlìjáàrú kọ́bùlàdà alákọ̀ọ́kọ́ ìwọ tó o bá fẹ́ ralẹ̀ sọ ìpínlẹ̀ tó o bá rà kí lọ fẹ́ sórí ẹ̀ ọ̀fẹ́ kọ́lé jọ́n tìrọ̀ mọ́sàárì kí ilẹ̀ kan àìmọye ilẹ̀ tí wọ́n fi là wá kéétì ẹ̀wé mi lórí sórí tó bá fẹ́ ra nǹkan kan kọ́kọ́ wo àdúgbò lọ síbi tó bá fẹ́ ra nǹkan ṣèwádìí ta ló nílẹ̀ ẹgbẹ́ yìí wọ́n ní pásítọ̀ ta ló ní ilẹ̀ ẹgbẹ́ ìwọ́n ni à bàbá ògbójú ọdẹ nínú ogbó irúmọlẹ̀ à ó di mélòó ta ló ní ẹgbẹ́ yìí à wọ́n ní musician olójú olójú múni akọrin ta ló ní bí wọ́n ní àfa abdullahi òkè nínú èèyàn mẹ́rin tó yí ọká mẹ́ta jẹ́ kínni ẹni ebú ẹnìkan jẹ́ kínni ọ̀dà akọlọ wálẹ̀ rẹ̀ àtìmọ́ mi irú ẹ̀ náà fẹ́ gbalé nínú ilé kan ilé yẹn jẹ́ ojúlé mẹ́jọ lápẹẹrẹ wọ́n ní ta ló wà ń bì ìyá aṣẹ́wó òkè <clears throat> ta ló wà ń bì wọ́n ní ìyá abóra à odi méjì ta ló wà ń bì bàbá ọlọ́pẹ̀lẹ̀ odi mẹ́ta ibi nǹkan ta ló ń gbẹ́gbẹ́ à bàbá olóòsì náà ni ibi ìbàyẹn kọ́ àwọn ní gáì ní gáì olè fútbọ́ọ̀lù <clears throat> gba èyí kù ó yẹ kó dùn páwọn ọmọ rẹ tí wọ́n bá máa gbá bọ́ọ̀lù kí wọ́n ṣàṣẹ́wó tí wọ́n bá ṣàṣẹ́wó wọn ò búra. àlìjáàrù kọ́bílà e kọ́bílà dáàr èèyàn máa wọlé téèyàn gbà ìlọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá má torí pélé kan chíìpù wọlé táwọn ẹni ọlọ́run bá wà látijọ́ tèmi ti ń gba ilé ara tí mo máa wò kí n tó gbà lẹ́nu wàhálà ìkẹ́wù lórí ilé kan chíìpù ilé kan fáìn ikọ̀ àwọn wo ló ń gbé bẹ́ẹ̀ gbogbo ilé tèmi ń gbé lájọ tí mo ti pé mo ti ń gbalé o àwọn ẹni ọlọ́ọ̀ni mo máa bá gbé ó sì ń àṣìṣe tọ́ ọ bá ń bá àwọn eléṣù gbé tó jẹ́ pé àwọn eléṣù lọ́pọ̀ jù ní àwọn tó ń bá gbé ó lè affect even spiritually wàhálà ó lè affect spiritually àwọn alájẹnu àwọn tí wọ́n fa àjẹnu burúkú àwọn tí wọ́n play fújì ga wúre òwèrè òmùlógò tí wọ́n fa àjẹnu wá lólè rẹ àjẹnu lè àtáàkì àbáwọn ọmọ rẹ àti fámìlì rẹ ìwé ìṣe bá lápẹẹrẹ ń sílẹ kẹtẹkẹtẹ fi yẹn òun ló ti jó tuma ṣe náà fìlà tààjú rẹ ni máa ń ṣe níjọ mi kílẹ̀ yóò ti kó mi lọ́wọ́ ẹ tí ọmọ akakura ní tíkura yìí ọmọ ṣe kíni o tí ọmọ fa àwọn màlíkà gidi wá òdìbẹ́lẹ̀ yìí ò gbé èyí tí ọmọ play màsúrọ̀ tí ọmọ play fúra ní tí ọmọ play wáàsì òdìbẹ́lẹ̀ yìí ò gbé ọwọ́ àlọ́ bá onírun kíkó onírun gíga agbábọ́ọ̀lù aṣẹ́wó abóra onísìnà atọ́tẹ̀ atọ́jú aṣẹ́yó yahoo boys guy tí ó ṣáàgì ṣòkòtò ìwọ gọmọ tí wọ́n gan ti o ti lọ báwọn torí náà ká sọ aládùúgbò ká dẹ̀ máa ṣe dáadáa sáládùúgbò ká dẹ̀ máa ṣe wọ́n ní sùkà ọlọ́jà àbúrò ayé àtijọ́ gbélé alùkìyàmà subhanaka allahumma alhamdi ashadu an la ilaha illa ant asu atubu wa rahmatullahi wa barakatuh